hello sir. hello sir. hello sir bàbá ayẹkú sẹ́. àlọ́ ló ń ṣiṣẹ́ sir. mo fẹ́ kí àwọn ọmọ wa tí wọ́n ń sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ta ẹsẹ̀ kù ni. wọ́n ti sọ̀rọ̀ tán ẹ tún sẹ́yìn kúrò níbi ìtẹ́ ah. tí ń gbọ́ wa. ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́. mo kí bàbá wa ìjìnlẹ̀ mo kí yẹn kú ètò. mo dẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà wa tẹ́ lórí ètò àtẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa láparapọ̀ mo o ọ̀rọ̀ ìlú ẹ ìjẹran àwa àran yín mo kí màmá wa ẹni ọlọ́run ràn kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ láyé fún wa o. àwọn tí wọ́n bá rí báyìí wọ́n á máa lógun púpọ̀ wọ́n á máa lọ́tà ọlọ́run tó bí ọ̀tá agbógbó àwọn ọ̀tá ànábì Muhammad wò sallallahu alayhi wa sallam ọlọ́run kọjọ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀tá fún màmá wa mua màmá wa mo dúpẹ́ ọlá onítìrí gbogbo àwọn ọ̀tá wọn pátá ọlọ́run bá wa bì wọ́n wó májèlé ni màmá yìí májèlé májèlé ni màmá ìjẹ́fó lóṣèlú ní nàìjíríà lásìkò yìí láparapọ̀ wọn májèlé ni màmá ìjẹ́ fáwọn ọba gan pàápàá tara wọn tí wọn kóran lẹ́rú ìran méjèèjì náà ni o ìran ọba àtàwọn olóṣèlú ni májèlé ni màmá ìjẹ́ fún wọn májèlé náà sì ni ó pa gbogbo àwọn ọ̀tá wọn o màmá wa mo dúpẹ́ ọlá onítìrí gbogbo bí wọn bá dojú kọ ọ̀nà ni yóò máa jẹ́ o kò ní digbó mọ́ wọn lọ́wọ́ gbogbo àyè tí wọ́n bá wọ̀ bọ́ bá jókòó tẹ́lẹ̀ yóò máa dì mọ́lẹ̀ ni èyí tí wọ́n kó dání abẹ̀bẹ̀ síwájú ọlọ́run tó ní sánmà àti lẹ́lẹ̀ abẹ̀bẹ̀ ni o àṣeyè àṣeyè àṣeyọrí ni kí wọ́n ṣe àṣeyọrí rere wọ́n ṣe o mo sì kí gbogbo ìran wa pátápátá gbogbo àwa ọmọ Yorùbá pátápátá nílé lóko lódò lẹ́yìn odi lákàkiri àgbáyé mo kí wa láparapọ̀ o ní gbogbo tá a ti dìde tá a gbà fún màmá yìí tá a nígbàgbọ́ nínú iṣẹ́ tí màmá yìí gbé dání iṣẹ́ tí màmá yìí gbé dání iṣẹ́ ńlá ni ìmọ́lẹ̀ sí ni pẹ̀lú òdodo sì ni sẹ́rẹ́ ni tí ó gbà ọba ò ní gbà àwọn tí wọ́n sọ̀pọ́ọ̀tì ọba ò ní gbà láwọn ẹjẹǹtì wọn olóṣèlú ò ní gbaṣẹ́ màmá yìí gbọ́ àtàwọn ẹjẹǹtì wọn àti gbogbo ọ̀n tí ń bá wọn ṣe pátá wọn nígbà ṣé ẹ ráwa tá a gbà à ti wa àwa kan ti rí òdodo ó ṣàwọn kan balùbalù sódodo ni àbí ìṣòdodo ńgbà wọn ò rírú ẹ̀ rí wọn ò rírú ẹ̀ rí ni ṣùgbọ́n lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo wa la ó torí ẹni tọ́lọ́run rán nìyẹn o ọlọ́run mọ̀ pa màmá yìí fún wa ṣe rí tí ọba sírú màmá yìí nǹkan ṣèràn yorùbá gbé màmá wa kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n mú suggestion wá nípa oúnjẹ ọ̀rọ̀ gidi màmá náà sọ àmọ́ kì í sọ̀rọ̀ oúnjẹ ló kù lásìkò yìí ọdún wo la ń ṣe kí lọ́dún tá à ń ṣe kí ni àǹfà kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n tó ń fa ago ọwọ́ níbi abadé irú ta ni kó sí àwẹ̀ àti àdúrà lọ́wọ́lọ́wọ́ yìí tí ọmọ táàjọ ọmọ bẹ Ọlọ́hun wípé ìwọ Ọlọ́hun bí wọ́n ṣe ṣayé wa yìí káyé ti gbogbo wọn náà bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ kí wọ́n ṣẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ kọ́rọ̀ wọn dàrú jù bẹ́ẹ̀ lọ bó tilẹ̀ kàn rò pọ́n lágbára tó kọ́ lọ ń ṣalágbára wọn kó sọ wọn di ọ̀lẹ pátápátá látòkè délẹ̀ wọ́n rẹ́rìn lẹ́nì kọ́ lọ́wọ́ padà fẹ́kún sí wọn lẹ́nu gbẹ̀yìn kójú ó sì tì wọ́n torí ìran ẹnìkan ò lè tanná lọ́sàn láyé kí náà gbayì kọ́lọ́ má jẹ́ wọn níyì gbẹ̀yìn ṣùgbọ́n àwa àfẹ́ kí gbẹ̀yìn wọn pẹ́ àfẹ́ kí dáńfọ̀ wọn àfẹ́ kó tiẹ̀ lọ lára rárá àfẹ́ kó ṣẹlẹ̀ ní kíá kíá kíá gbogbo ń tó bá jẹ́ ìdè tí wọ́n fi de ìran orílẹ̀ pátápátá kídè náà já kí gbogbo ọmọ ìlú pátá kojú wọn là tábàtì yàda abiláhàbí wàtábà màá gínà ánihùmàlúhù wàmà kásábà. سيصلى نار ذات لهب وامرأته حمالة الخطب في جيدها حبل من مسد ألم تروا كيف فعل ربك بها شهاب في ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا نبابيل ترميهم بإجارة من سجيل فجعلهم كعشف المأكول gbogbo àwọn fandafanda lọ́wọ́lọ́wọ́ yìí ní nàìjíríà tínú wọn ń dùn tí wọn kóran lẹ́rú tí wọn fìyà jẹran ìwọ ọlọ́run abioni bá ní dojú ọlá àwọn bolẹ̀ pa wọn rẹ́ pátápátá kó pa wọn àwọn ìwọ ọlọ́run wọlé ẹkẹ àmọye àwọn ènìyàn tí wọn ń bẹ̀bẹ̀ lásìkò yìí kódà aláàfáà bá ń bẹnu àti àsọpọ̀tì wọn ọlọ́run bá ní ṣèdájọ́ tó ṣèdájọ́ lé fíríyàwó náà lérí ṣe lérí gbogbo iye wọn ó ṣe pásítọ̀ ló sọ̀pọ̀tì wọn ìdájọ́ tó dá lérí fíríàwó náà dájọ́ náà lérí gbogbo yẹn ọ̀rọ̀ ló fi gbé sánmà dúró ọ̀rọ̀ ló fi gbé dúró ọ̀rọ̀ ìgbà àṣẹ rẹ ni ìmísí rẹ ni bó bá ti ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ǹjẹ́ gbogbo iye wọn wọ́n ríra wọ́n ríra wọn láláṣẹ gbàgbára lọ́wọ́ wọn gbàṣẹ wọn ọlọ́run abẹ̀bẹ̀ sọ wọ́n dàgbókù bàtà tí kì í níyì má jẹ́ wọn gbà yìí má láyé gbogbo tí wọ́n fi di ọmọ ìlú pátá ọlọ́run ò bá ní já pátá pátá pátá torí pé ìwọ lọba olówó ẹrú o ẹnìkan ò tó lówó ẹrú jẹ́ ṣùgbọ́n àwọn náà fẹ́ máa bá ojú kọ pọ̀ lórí ilé ayé irú àwọn ẹ̀dá báyìí wọ́n tako ọ̀rọ̀ rẹ ni wọ́n sì ṣègbéraga sí ọ ìwọ ọlọ́run wàá bá ní jẹ́wọ́ agbára lé wọn lórí abẹ̀bẹ̀ ní ìwọ ọlọ́run bá ní pa wọ́n rẹ́ bá ní pa wọ́n run gbogbo bí wọ́n ṣe sọ̀rọ̀ gbogbo nàìjíríà yìí tí gbogbo ẹ̀ dàrú pátápátá yìí ẹ wá bá ní dojú ìdàrú sọ́dọ̀ wọn ayé wọn ni kọ́ dàrú tọmọtọmọ tayátayá àti gbogbo àtàjọ jẹ́ supporters ara wọn pátá bá pa wọ́n run pátápátá ni agbára rẹ tó fi ń darí gbogbo àgbáńlá ayé la fi bẹ̀ ọ́ ọba aláàyè ni ọ́ ọba títí ń bẹ ṣáájú gbogbo ọba tí ọmọ bẹ títí láéláé ṣe gbére ṣe gbére ṣe gbére torí pé ṣe rí ọ̀rọ̀ tí kódà kéèyàn máa ṣètùnú àbọ̀dún ọdún àwẹ̀ ọdún iléyá ọdún kérésì ní nàìjíríà lénìí ọdún kankan ò dán. torí kò kò bí eku ẹyẹ ò kiri bí ẹyẹ èèyàn gan ọ̀fọ̀n bí èèyàn mo ń bọ̀ lánàá mo wá rí mọ́tò kan sẹ́gbẹ̀ẹ́ títì ṣé a mọ̀ pè tó bá jẹ́ lu òyìnbó ni kódà kò jẹ́ Saudi kò everywhere bá ti yàtọ̀ sí Nàìjíríà yìí àwọn ọlọ́pàá ó dúró tì yín tẹ́ fi tó mọ́tò yín ti A <laughs> ta o fún ọ ní owó wọ́n fẹ́ lù pa ṣùgbọ́n náà tí wọ́n dóhùn tẹ́ ẹ bá ti rí ẹ ti tí wọ́n bá ní kolo torí tó ń darí mọ́tò gan kò yájú òòrò sí lọ́wà ó sì mèbí igi tí afẹ́fẹ́ ń gbé kiri báyìí mo ní ẹwu ọ̀dọ́ tọ́wáyé rí ẹwu ọ̀dọ́ tí wọ́n kì í yẹ ẹ̀kú ewu ọmọ tí wọ́n kì í bàbá kú oríire ńjọ tí wọ́n bì ẹwù báyé wọn sì rí kò wú ọmọ náà kí wọ́n yà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ gidi lọ̀rọ̀ tẹ́ sọ ẹ bá ní kẹ́ ẹ mọ́ fáwọn èèyàn ló ń jẹ́ ń sìn bólóṣèlú bá tún gbé tiẹ̀ dé wọ́n tẹ̀lé wọn lọ ṣe rí ọmọ nàìjíríà wọn àgbúrò ọlá rí wọn àgbóòrùn ọlá rí wọn àgbúrò wọn ẹni mélòó ló jèrè àǹfààní òmìnira rí ok àwa fẹ́ pò lóko ẹrú kò yé wọn torí tí gbọ̀mọ̀ gbé dání ó dàbí àjèjì lójú everybody ni kò yé àwọn èèyàn lọ́rọ̀ àwọn èèyàn ọ̀mọ̀nà àbáyọ mọ́ ṣé rí wọ́n ti wọlé wọ́n ti wọlé sáráàlú lára ti pẹ́ hmm. oríṣiríṣi fọ́múlà ni wọ́n fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣé rí gbogbo fọ́múlà táwọn olóṣèlú gbé wọlé sí orílẹ̀-èdè nàìjíríà láparapọ̀ ẹ rí i pé nàìjíríà mò ń sọ̀rọ̀ sí mi tí sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá gan ntọ́jà máa sọ̀rọ̀ sí nàìjíríà ni pé àrùn tí ń ṣogójì ní í ṣe ọ̀ọ́dún èyí tó ń sabọ́yadé gbogbo ọlọ́ya ní ṣe ṣe rí ìran olóṣèlú àti lọ́balọ́ba nílẹ̀ yorùbá bákan náà ni ẹ rí nílẹ̀ yíbo gbogbo àti àjọ tí a jẹ lọba lọba ń bẹ àtàwọn olóṣèlú kódà tó délé haúsá fúlàní ìtànsọ ìná ẹnu pé tí wọn yàtọ̀ àwọn ní à ń pàṣẹ nàìjíríà àwọn gangan ní à ní nàìjíríà àwọn tiwa ní à ń fọnú torí táwọn jẹ táwọn ó mu torí ẹbí àtìyàwó wọn nìkan àwọn ọ̀ràn wọn yòókù ọba àparun kò sí ń tọ́kàn wọn àwọn sì ni wọ́n parun àwa ò ní parun pẹ̀lú ògo ọlọ́run kì í sọ̀rọ̀ ọdún là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ọdún òwò ìdùnnú wo ní bẹ fọmọ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí bí mo ti ń bá yín sọ̀rọ̀ inú òkùnkùn la wà wọ́n ń pín náà lò ǹjẹ́ ọba tó kàn yín náà wọn ò ní fún yín náà o ìsì ṣe pé ẹnì káàdì lórí lórí lórí mítà yín ntọ́ bàjẹ́ nàìjíríà ti kọjá àtúnṣe wọ́n sì mọ̀ pé yẹ káwọn ó pín ìlú yẹn ni kí wọ́n fọ́ sí wẹ́wẹ́ kí wọ́n yọ àkẹ́tì ṣùgbọ́n wọ́n lo fẹ̀tó pàwà lókù sí wọn ò lo fọ́múlà mọ́ fọ́múlà jọ́kìnní àná ó ti fèèdì lójú gbogbo ọmọ ìlú fẹ̀tó pàwà ni wọ́n ń lò sìn ntọ́ ìdàbí ẹni pọ́ ọmọ ìlú ò jáde ẹ wọ́n ti kó ọmọ ìlú láyà ni kì í sóògùn wọ́n ti stọ́dì gbogbo ọmọ ìlú pátápátá ipe tí wọ́n bá ti jáde ẹ̀yẹn máa mú wọn kí dẹ̀ lọ́mọ ìlú ọ̀jàgbọ́n sí ọgbọ́n tọmọ ìlú ọ̀já ni wípé ẹ wo ọmọ tí wọ́n jáde níjọ́ sí níjọ́ kìnínní àná ní tó géètì tí wọ́n lọ pa àwọn aráàlú láwòrán tí wọ́n fi pa ọmọ yẹn nígbà táwọn kan bá jáde fún protest ibẹ̀ làwọn kan ó ti ní à ń lọ sí ṣọ́ọ̀bù oníṣòwò ló ń lọ ṣọ́ọ̀bù oníṣẹ́ ọwọ́ ló ń lọ ṣọ́ọ̀bù ẹjọ́ ọmọ tí wọ́n jáde yẹn àsìkò jimá tó wọ́n kírun jimá bí wọ́n wà ní tó géètì o ní lẹ́kì tó géètì àsìkò sunday tó church ibẹ̀ ni wọ́n ti ń ṣe ìsìn wọn o náà mọ̀ yẹn àwa yòókù àwọn ọmọ tí wọ́n jáde yẹn síbi torí gbogbo wa ni wọ́n fi jáde àwa yòókù sí là ń lọ bí iṣẹ́ oníṣòwò ló ń lọ bí oníṣòwò òṣìṣẹ́ ìjọba ló ń lọ bí iṣẹ́ ìjọba ǹjẹ́ tí gbogbo wa yòókù bá jọ́ìn àwọn ọmọ yẹn ṣe rò pé wọ́n pa wọn bí wọ́n ṣe pa wọn o tí gbogbo wa bá jáde lẹ́ẹ̀kan ṣoṣo olóṣèlú ò lágbára kódà àmì ò lágbára mo fọlọ́ǹbúra ọlọ́pàá gan ò lágbára bá a ti jàjà agbára tí ẹrú fi ẹni tí ń mú lẹ́rú tí fi gbára rẹ̀ pòun yìí ṣe ẹrú àjọ ní ìlú ni a sì jọ ní àṣẹ ìlú ni ọmọ ìlú ni ò tí ì jàgbọ́n ẹ̀ ọgbọ́n ni màmá wa ń kọ́ wa ẹ̀kọ́ yẹn ni màmá ń wa skul yẹn la ń lọ lọ́dọ̀ màmá ká sì gbọ́rọ̀ sí yà gbogbo wa bá ti jáde lẹ́ẹ̀kan ṣoṣo gbogbo wa jáde lẹ́ẹ̀kan ṣoṣo black maria ló ṣe black maria àwọn gan ọ̀rọ̀ ààyè rìn sì lè yìnbọn sí wọn lè yìn gas sí wọn lè yìnbọn sí wọn lè gbé mọ́tò omi gbóná rìn àwọn gan support aráàlú ni olóṣèlú ọ̀padà sá lọ ni ìjọba bọ́ nìyẹn náà lọ́mọ bá ti ń jáde táwa wípé àwa ń lọ bí iṣẹ́ lọ kí lè àwọn ọmọléèwé tí wọ́n jáde ń jò ní iṣẹ́ ìwo ni wọ́n ṣe ń lù lénìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mú Colorado kiri ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mú gbowó ta kiri ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mú gbó kiri láwọn ọmọ tí wọ́n ná owó lé ló tán òbí wọn jẹ gbèsè kọ́ ọmọ mi ò tó kàwé jáde léwe òbí ò tún jẹ wọn mọ́ sáwọn náà dẹ̀ jèrè ọmọ sá wọ́n lè jèrè ọmọ ẹni ojogún ọ̀dàbí ẹni tí ogún gbé kò yé wọn ní ṣùgbọ́n Ọlọ́run ó fi yé wọn nígbà tọ́lọ́run bá yọ pàṣẹ ẹ̀rù ti àwọn náà pàṣẹ ẹ̀rù tí wọ́n yọ ti ọmọ ìlú ọlọ́run ó wàá ṣe ìgbésẹ̀ tí mọ̀mọ́ ń gbé ẹ̀rù ò bá ọmọ ìlú mọ́ ọmọ ìlú ó padà jáde torí sẹ́rí ó ń le kankan kan sí ni kò fìgbà kan dẹ̀ àsọdún èèyàn ò lè wọ nàìjíríà ń sìn pàápàá jùlọ nílẹ̀ yorùbá ẹ̀ lè rákìyèsí pé kírísímàsì kan bẹ́ẹ̀ ta tó sì jẹ́ pé láti láéláé tí irú àwa ìbá gbúrò pé sí pé inú mi máa ń dádùn ní tó bá di àsìkò Christmas tó bá di àsìkò bí ìlú ṣe máa ń rí lásán yìí máa ń dùn mọ́ mi nú ṣùgbọ́n láti 1999 tí wọ́n ti introduce democracy sí Nàìjíríà láti 99 yẹn ni ayé Nàìjíríà ti wó torí gbogbo iye àwọn pátá tí wọ́n kọ́kọ́ gbé bá àkọ́kọ́ ọ̀hún láti ìgbà náà dè ní olè ni wọ́n ọ̀dájú ni wọ́n ìkà ni wọ́n fọ́wánà gidi ni wọ́n gbogbo iye wọn pátákà báà ni wọ́n kò séèyàn rí kan nínú wọn láyé wọn ò wá láti wá tún ṣe wọn wá láti wá jẹ ni kí wọn sì parun kó ń kálukọ dẹ lọ ńjọ́ Buhari ti kú ńbẹ ǹjẹ́ rí kọ́ bẹ̀yìn wò tọ́ba jẹ́ pàníyàn rí ló bá wọlé ọyẹ ọ̀rántí kó wá wọlé tó fi ilẹ̀ bí bọ́yá lè yẹn dáa ẹni tó sì wà ń bẹ́ẹ̀ náà ti sọ ó níbi títọ̀ ń bá sẹ́dẹ̀ lòun ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tóun iṣẹ́ eré èwo ló ń kálukú wọn kó dání iṣẹ́ bu ni ẹ wálé ayé wá ṣe àmọ́ o bí wọ́n ti wálé ayé náà náà náà ó sì lọ ẹkún ni wọ́n bá wọlé ayé wọ́n padà sunkún lọ ni torí pé wọ́n ti pa ọmọ ìlú lẹ́kún jù wọ́n ti fi ara ni ọmọ ìlú jù wọ́n ti fi ìyà jẹ ọmọ ìlú jù àwa òbí tí àwa ń ronú lé nísìn báyìí à ń ronú àwọn ọmọ wa ni àwa báyìí báyìí báyìí báyìí ń jọ ọkọ tó ń jọ gegele tá a fi lọ́jọ́ lórí tó báyìí ni a sì bá ayé àwọn bàbá tiwa náà bẹ́ẹ̀ ni ẹjọ́ ṣé báyìí ọmọ tiwa náà ṣe rí nu ọmọ ìlú ò jáde ọmọ ìlú ò jáde ara ni aráàlú ẹ rí kó ọmọ ìlú máa jáde ọlọ́run ó kó ọmọ ìlú jáde màmá wa mo dúpẹ́ ọ̀dà onítìrí ọlọ́run ọba ò ní bá ti yín jẹ́ gbogbo bí kíbi ẹ bá wà àánú ọlọ́run kó máa bá yín o àtìlẹ́yìn ọlọ́run kó máa bá yín o. ọlọ́run kó se olùgbèjà fún yín kó tì lẹ́yìn kó dẹ̀ má tì yín lójú kó wá jẹ́ kẹ́ ẹ bá ẹsẹ̀ járí kẹ́ ẹ bógo yọ ṣùgbọ́n gbogbo ẹni ọba ní eku bíi tí ẹ kò gbà àgùnmọ̀lẹ́ onígun bíi tí ẹ járí o olú olúbóńgága kì í nájà oòrùn akọ aláǹgbó ò ní sẹ́rùn méjì o gbogbo ẹnikẹ́ni tó bá ti lóun ọmọ ìjà ọlọ́run ọba aláàánú jùlọ abẹ̀bẹ̀ aláàánú gbogbo ọ̀ràn yorùbá ní màmá amodúpẹ́ ọlọ́run ní tìrí gbogbo ẹni ọba dojú ìjà kọ màmá wa amodúpẹ́ ọlọ́run ní tìrí ọlọ́run ò bó ṣe tóbi tó láyé àti lọ́run bá ní dojú ìjà kọ yẹ àwọn ọ̀tá wọn o abẹ̀bẹ̀ ni ìwọ ọlọ́run ọmọ ìlú ọ̀jáde á gba òmìnira wa gbogbo yí àwọn èèyàn wa tí wọ́n ń dáwó ọlọ́run ò ní pin wọ́n pa ẹjọ ẹni ó ti dáwó tẹ́lẹ̀ kọ́mọ̀ ẹ̀yin tẹ́ ẹ ni ẹ́ńjìn tá a fi ń mí ṣùgbọ́n mo dúpẹ́ ní èmi ń tèmi o èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹ̀yin tí ẹ̀ ń bẹ lókèrè àtẹ̀yìn tí ẹ̀ ń gbé gba orókè ká máa pariwo ká máa pariwo lórí afẹ́fẹ́ gbogbo àti àwọn tí wọ́n ń ná owó tí wọ́n ń ná ara yìí ẹ̀yin léńjì tá a fi ń mì ẹ̀yin lẹ́ lè gbà wá ọlọ́run ló lè gbà wá ṣùgbọ́n ẹ̀yin ló ní sábàbí o ẹ má wàá gbàgbé ilé ẹ má gbàgbé ìran gbogbo oyè yín tẹ́ ti ná tẹ́lẹ̀ ẹ má pẹ́ ẹ̀ nà mọ́ gbogbo oyè yín tẹ́ ti dá tẹ́lẹ̀ ẹ má pẹ́ ẹ̀ dà mọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ tì wá lẹ́yìn ìran Yorùbá kẹnu afẹ́ apọ̀ gan lágbàáyé Ọlọ́run dẹ̀ kẹ́ wa ṣùgbọ́n ẹ jọ̀ọ́ àwọn olóṣèlú ti disappoint wa àwọn ọba ti disappoint wa ẹ wá ràn wá lọ́wọ́ ẹ wá kó wa yọ ẹ gbé àpé Ọlọ́run ràn yín sí wa Ọlọ́run ló mú yín jáde láàrin wa pé ẹ jáde àǹfààní pé ẹ jáde lẹ́yìn rí o torí ńgbà tẹ jáde lẹ tó rí i pé wọ́n ń fìyà jẹ wá tọ́pọ̀ lẹ rántí ilé ẹ jọ ẹ mọ bẹ everybody náà ni ní káàkiri gbogbo ìran Yorùbá káàkiri àgbáńlá ayé ẹnìkan yóò ní kú ẹnìkan yóò ní rùn ara ò sì ní ní yín iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ yín iṣẹ́ ò ní bàjẹ́ fún yín o gbogbo iye yín pátá tẹ́ǹbẹ̀ ní òkè òkun ní ìlú òkè ní diaspora tí ẹ dìde fún àwa àran Yorùbá ojú ò ní tì yín o ojú òsì ní panyín láyé ẹ ó gbèrè dáadáa láyé o ẹ gbèrè dáadáa lọ́run iṣẹ́ tó dáa ju ní sẹ́tẹ̀ ń ṣe láti kó àwa àràn yín pò lóko ẹrú tẹ ẹ bá kọ̀ tẹ́ dìde ẹni náwó tàbẹ agitéètì láti máa gbogbo tẹ ń ṣe yìí nǹkan o mélòó wa la lówó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ṣé físà yìí sì láti gbà ṣá kò inú àhámọ́ nìran yín ọlọ́run ò ní sọ̀kalẹ̀ àwọn kan ní ọ̀ràn ẹ̀yin lọ́lọ́run rán o ẹ̀yin náà sì lẹ lè ṣe é ẹ jọ iṣẹ́ tí màmá ìgbé dání ẹ jẹ́ ká jọ kún wọn lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ tì wá lẹ́yìn bẹ́ẹ̀ bá kówó oúnjẹ ránṣẹ́ sí wa tẹ́ ẹ̀ fi ráìsì ránṣẹ́ sí wa tẹ́ ẹ̀ fẹ́ ní ti ránṣẹ́ sí wa á mọ̀ báyìí bá a ti ń báyìí náà ṣé ẹ rówó oúnjẹ owó ráìsì owó nǹkan kan tẹ́ fún wa o ẹ̀yin ẹ jẹ́ ká jọ dá ẹ bá wa dá sínú àpò òmìnira yẹn káwa ò gbà àwẹ̀ èyí ẹ bá ní náwó yẹn kọ́lọ̀ ń jẹ́ kówó yín ó fùnà owó tẹ̀ ń ná lé a lórí lórí ká gba òmìnira fúnlẹ̀ Yorùbá kọ́lọ̀ ń jẹ́ kówó yìí ó wúlò kó sèso rere iṣẹ́ tẹ̀ ń ṣe nítorí wa pé ká gba òmìnira ká pò lóko ẹrú iṣẹ́ ìkọjá ṣèyọrí ire fún yín kẹ́ ẹ gba iyì kẹ́ ẹ gba ìyẹ́ mo bẹ̀bẹ̀ ni ẹ jọ ẹ ràn wá lọ́wọ́ ẹ tì wá lẹ́yìn kò sí nǹkan kan tí ń sa aráàlú o kò sí nǹkan kan tí ń sa aráàlú ẹrù ni á dábàá aráàlú ẹrù yẹn ò dẹ̀ sí ń bẹ̀ mọ́ kò sí ń bẹ̀ mọ́ ẹnu kí màmá wọlé pẹ̀lú adelé kí gbogbo ara yóò jáde ni gbogbo ara yóò sì jáde olóṣèlú ò ní tà mọ́ láàrin wa wọn ò lẹ́nu mọ́ tí a bá lẹ́nu ní ẹwà àbùkù tí ń kan ọba kiri olóṣèlú ò lè dárìn wọn máa rìn tìbọntìbọn ni ṣebí sí ọwọ́ ọmọ ní mọ́ ọmọ jòkù gbẹ́ àwọn náà ti mọ̀ pé àwọn ò ṣe nǹkan rí wọn ò sì gbé láwùjọ wa kí ló dé tí wọn ò fi bá ní gbé láwùjọ wa kí ló dé táwọn ọmọ wọn ò mọ bá wa gbé láwùjọ wa kí ló dé táwọn ìyàwó wọn àtàwọn ẹbí wọn tí wọn sá fún wa wọn ò lè mọ sáà wọn mọ kàn ti tọ́ wa wọn ò ṣe eré wọn ò ṣe eré Ọlọ́run ó sì san wọn lẹ́sàn-án bú gbogbo wọn pátá lọ́lọ́run ọba níparun ọlá agbára tọ́lọ́run fi dá ayé tí fi ń darí ayé tí fi ń jẹ Ọlọ́run gbogbo yẹni pátá tó bá wá sọpọ́ọ̀tì gbogbo olóṣèlú àtàwọn ọba tí wọ́n ń bàlú ìjẹ́ gbogbo wọn pátá lọ́lọ́run ọjọ́ dá ẹjọ́ orí ìburú fún ó sálá àfáà ni ó wo ni ó ṣe ni gbogbo ẹni ó wù ó kódà kó ṣe tọ́ọ̀gì kó sọmọ ta ni pa gbogbo wọn ni o kò wà ní kò ní jìnnà àwa náà kó olùkọ́ ẹrú àwa kọ́lẹ̀ ní àwọn àrùn kan wáyé náà ṣáájú tírú kò sí tí ti bọ́ ọlọ́run dẹ̀ yọ wọ́n ọlọ́run sì là wọ́n ọlọ́run tó là wọ́n tó yọ wọ́n jọ́ náà òun náà lọ́ba tí ń bẹ lénìí òun náà lọ́ba ọ̀la òun náà lọ́ba títí ayé ṣe gbére ọlọ́run náà kò wá dá sọ̀rọ̀ wa ó ti dá sí ọ̀rẹ́dì kó fún aláṣeyọrí rẹ̀ ṣe kọjọ wá pò lóko ẹrú o mo kí yín kú iṣẹ́ o ẹ ṣé o ọlọ́run ó fún yín láṣeyẹ o ẹ ṣe láṣeyọrí o mo kí gbogbo ọmọ yorùbá pátá gbogbo ẹni tó ti dáwó gbogbo ẹni tó ti náwó gbogbo ẹni ó yá wa lówó gbogbo ibi tó ń kálukú ti mú owó yìí àti ní nádọ̀ wá bíbá ilẹ̀ yorùbá ni o àti lágbàáyé ni o ọlọ́run ò ní jẹ́ nìkan kan wọ́n mọ̀ nira ọlọ́run sì wà ní ìpín wá ń pa ẹjọ́ kò tí ì tó ni ẹ bá ní ṣe kó ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ yọ nínú ìgbèkùn ẹ yọ nínú oko ẹrú akúkú ti ní irinṣẹ́ lọ́wọ́ mọ̀mọ́ ọlọ́run ti rán irinṣẹ́ sí wa ó ti gbé irinṣẹ́ dìde fún wa káfàdó tì í ká náwó tì í ṣe rí ẹ fún wa ní nǹkan kan yẹn fẹ́ rí ẹ fẹ́ rí abẹ̀yẹn lẹ̀ lọ́dún yìí ẹ jẹ́ a máa sọdún bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe èwo lọ́dún tá à ń ṣe tá à dunnú ọdún tí èèyàn ṣe tí ò dunnú oúnjẹ wo ẹ lẹ̀ owó tẹ́ fi ránjẹ fún wa ẹ bá ní fi o àdàkẹ́ ẹ o. ẹ ṣé o mo kí gbogbo ọmọ yorùbá káàkiri àgbáńlá ayé o dáadáa dáadáa lọ́rọ̀ yín ọmọ ajá sí o ẹ ṣé àdúpẹ́ o ọdàbọ̀ bàbá ẹ ṣé o mo kí wa ẹ kú ètò alhamdulilayi.